Mm-hmm. Ife, we are no longer friends, we are sisters. Ṣé o pé tó bá ti ready for marriage tó fẹ́ marry nísìn wàá kàn déédé wọ shop kan lọ wàá kàn pé ó mo ti fẹ́ marry o gbogbo ẹ̀yin ọkùnrin wàá pé town crier ó yá pé gbogbo ọkùnrin wàá wá ní ó yá gbogbo yẹn ètò wàá mú ètò fẹ́. You have to start with a relationship. o tiẹ̀ tí mọ̀ bóyá tó bá ready gan ẹni tó máa bẹ̀rẹ̀ relationship pẹ̀lú o ò ní láìkẹ̀ kó wá hmm. jẹ́ pé at that point o máa gbé yẹn sílẹ̀ kó tún mọ́ hmm. another one do you even know how long that process takes? àfi tó bá dẹ̀ wà lọ́kì o tó jẹ́ pé the first guy tó máa pàdé ẹ máa click ó dẹ̀ máa lead into marriage. So now that you are not even in any relationship, how do you want to get into that level of marriage?